ṣẹ́rí gbogbo àlákọ̀ tí mùsùlùmí àtẹ́ntẹ́ ìṣe mùsùlùmí kábàwù kan lè ní wọ́n sì kú bá ti dé nǹkan tó bá ṣẹlẹ̀ sẹ́ni yìí lẹ́yìn ìgbà tó bá kú tán yàtọ̀ tó pé afẹ́ mójútó fámìlì rẹ̀ ẹgbọ́n tó pé èèyàn bá lẹ́tọ̀ọ́ rẹ̀ kò kàn yàn mọ́ ìwọ̀n wẹ́ gbọ́n mi yé hmm? yàtọ̀ fún pé a bá fẹ́ mójútó fámìlì rẹ̀ lẹ́yìn gbogbo ọ̀rọ̀ bẹ́rẹ̀ ara ìdíyàn ká ẹlẹ́dí ó ti tó bá rẹ̀ ẹ́ ilé nǹkan mọ̀ wọ́n tó bá ti kú tán kọ́ àwọn tó ń bá jẹ́ àwọn ẹlẹ́sìn jẹ́ náà kọ́ kán ti kì àyókù ọ̀rọ̀ pé wọ́n lọ mọ́ọ̀gì wọ́n ti kí nìyàn kan ọ̀rẹ́dì èèyàn ò tún ní gbẹ́sìn tèèyàn kalẹ̀ nítorí pé èèyàn fẹ́ tó satisfy ìwọ̀n and ó kálukú ló bẹ̀rẹ̀ kan ní ìlànà tiẹ̀ tí bí ṣe ó kálukú ṣe yẹn bọ̀lá pé wọ́n kú tán support fún family rẹ̀ ní kí nìyàn kan ìlú ìsìn problem mẹ́ tẹ́yìn bá lágbára àbí tẹ́yìn bá sì pín wa ní pòsíṣàn pé tọ̀ ètò ẹ̀ kéèyàn ṣe nu èyàn ó ṣe láwa ni. Mhm. ṣé nísìnyí irú ilé tẹ̀ ń sọ ṣé yàrá tó ní pálọ̀ tó ní kí. inú rẹ̀ náà wọ́n ṣe sí. Eh. Hmm. Eh. Eh. Ah. No, ẹ má gbọ́ ẹni face ní àfẹ́sù. Yàrá mélòó àti kòtò sí yàrá rẹ̀. Ah ẹ má bínú ṣé yàrá kan náà ni yàrá dẹ́sẹ̀ sí no no ẹ má bínú o face me and face you bí láì níbi mé yàrá mélòó mẹ́mẹ́ ee ee ẹ má bínú ẹ wọ́n ti yé mi wọ́n ti yé mi jẹ́ ọ̀sán nínú ọ̀sán ni pé yàrá tẹ́lẹ̀ wọ́n ti lóṣù náà yàrá àtọ̀dẹ̀dẹ̀ ní àríyà eh, ṣéjúrù mẹ́rin tọ̀ náà nígbà tí wọ́n wà láyé ṣé ẹni tó jẹ́wọ́ mi náà gbé pẹ̀lú ọ̀nà ni wọ́n ní yàrá tí wọ́n lọ́tọ̀ bọ̀ kìí ṣe bí yàrá tán sí wọ́n sí ẹ̀ bọ̀ ní ṣe ìtẹ́yìnbá wa lọ eh, eh, yàrá tí wọ́n mi ti wà nǹkan Eh, ẹ má bínú stéètì mélòó irú stéètì wo ni ìsàlẹ̀ yìí gbà níbi yàrá tẹ̀sán. Eh, eh, ẹmọ tó wà ń bẹ ẹjí máa sọ ilé tẹ́ bá lè rí gbogbo ìtẹ́sùn ẹ̀dá pẹ̀lú ọ̀sùn ẹgbọ́n kìí ṣe pé bẹ́ẹ̀ mọ́ sọ tó bẹ́yà èèyàn lè sòtò tú ọ̀kìnrin kan bọ̀ tó ti wà tú ọ̀pọ̀ jù ẹ́

tọ́ ẹ̀mọ̀ ẹ̀gbọ́n ní òsàn, ẹ̀mọ̀ ìgbọ́n sọ ní pé yàrá rẹ̀? Táyé báyìí.

ẹ̀gbọ́n mi bọ tẹbá náà fẹ wá ti ní wípé ẹ sọ pé bàbá náà ló ní ilé òun náà ló fẹ àti ẹ fi ilé ọ̀rọ̀ pé wọ́n pé èèyàn òdòdó bóun ọjọ́ kan náà ni kò sí guest house níjẹ̀bù ni àtọ́lọ́ sọ house mọ̀ náà ó sẹ́ni kìí ṣe pé ọ̀rọ̀ pé ẹ̀rú ń bá yí ọ̀nà ẹ̀rú bá yí láǹsọ etí ni wọ́n sẹ́ni tó bá ṣe ẹ̀mọ̀ ẹ̀tẹ́lẹ́ṣẹ́ ni tẹ́tí wáyé pé ibi tí yàrá ìbá wà pé ó ṣe dìmákéètì pé bóyá pálọ́ àti ọ̀dẹ̀dẹ̀ ṣẹ́mọ̀ tí mo mi ẹ̀ ẹ̀hẹ́ alẹ́sọ̀gbókè ibi tí ilẹ̀ ìbá wà lẹ́sẹ̀ kan fi lẹ́kùn kan káfẹ́ out ilé ìta ìwé náà tó bá ṣe carve out ẹ̀ carve out àápùsáré ṣe ó kà sọ ọ ti fẹ́ wo ẹyẹ ẹ ti tán. Ìmọ̀ sẹ́ẹ̀ láwọn ọ̀rẹ́ ní ẹbẹ̀ náà ní ẹ lọ sí wọ́n àwọn ẹlẹ́yẹ dábọ̀ ẹbí à ẹ̀yìn ni à. Bìkọ́ sẹ́mọ́tẹ́fù wà bẹ̀ ní pé í àtàrí ní ìsìnkẹ́ bá ń àmì ìsìn. àti mùsùlùmí ẹ́sà dìde lóru ẹ́sà sàlùbàlá ẹ́sà yẹnà sílà ẹ́sà sẹ́nìtì ṣé ẹ́ bẹ́ẹ̀ àbí àárín ìsàlẹ̀ bẹ́ẹ̀ ló ti máa ṣe gbogbo lóyún ẹ dákun ẹ dákun ẹ fi fi ilẹ̀ ọlọ́run rọ̀ yìí lọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ìṣàlá náà.